الحمد لله نحمده ونستعينه ونستكشره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة في نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله èyí tí a máa fi bára wa sọ̀rọ̀ nínú kútbà wa tí ó ní òun náà ni kánú àwọn àhàdífà náà Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ bí wàsíyà tí Abu Dharr al-Ghifari ta'ala wa radiyallahu anhu tó ní anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ṣe ó ṣe fún òun eléyìí a máa rí nínú sahih ibn hibban bákanáà sunan al-bayhaqi àtàwọn tíra hadith míì أبو ذر الغفاري رضي الله عنه قال ó ní àwùsọ́ni khalili lè ṣìṣọ́ni nínú alkhayo ẹni tí mo mú ní ayò dàtí sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó ṣe wàsíyà kan fún mi tó jẹ́ wàsíyà dáadáa àkọ́kọ́ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam kò múyàn kankan ní ayò ló fi sọ́nú ọ̀rọ̀ rẹ̀ ó ní law kuntu muttakhidhan khalilan lattakhadhtu Aba Bakrin khalila tí ma fẹ́ múyàn kan ní ọ̀rẹ́ radiyallahu anhu ó ní ìbámú ní شمعوا أصحابه رضي الله عنهم أجمعين أما مو نبوى محمد صلى الله عليه وسلم ني أيو يواني حديث أبو ذر بكنا أبو هريره رضي الله عنهما لأن حديث أبو ذر من غفار رحمه الله تعالى ورضي الله عنه ó ní awsani khalili li khisalin min al-khayr ẹni àyòmí ó sọ àwọn àsọ́ọ̀lẹ̀ kan fún mi tó jẹ́ àwọn àsọ́ọ̀lẹ̀ dáadáa awsani bi alla anzur ila man huwa fawqi awsani bi alla anzura ila man huwa fawqi lára àsọ́ọ̀lẹ̀ tó sọ fún mi o ni pé kí má ma wọ àwọn tán bẹ lókè àwọn tán jù mí lọ àti ọlá tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó ṣe fún wa o ní àkọ́kọ́ nìyẹn torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó gbọ́lá fún wa jùra wa lọ ó kẹ́ wa jura wa lọ ó ṣàpọ́nlé wa jura wa lọ ẹni tó bá fẹ́ gbé ayé rọrùn bákan náà tí ó dẹ̀ fẹ́ mórí bọ́ níbi ìyọ́lọ́wọ́ ọba tó bá dẹjọ́ ń gbèjì alkiyama kò gbọ́dọ̀ máa wu ẹni tó ń bẹ lókè rẹ̀ jù torí wípé ìmáa wu ẹni tó ń bẹ lókè yẹn nígbà míì ìmọ̀ mú nǹkan tí a mọ̀ sí hasaj kéta a mọ̀ mú wá ìlara a mọ̀ mú wá bákanáà a mọ̀ mú wá kí a má jẹni tí ó ma dúpẹ́ orí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló bí jẹ́pẹ́ anábuwa muhammad sallallahu alaihi wasallam ó ní unduru إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تذروا نعمة الله عليكم أما ولتي أجلو من الله من يبو أما ما ولتون بلوكي تمام ولتي أجلو eléyìí ni ò ní mú yí máa fojú kéré oore tí ọlọ́wọ́ bá ṣe fẹ́ yìí náà ṣùgbọ́n tó bá ṣe pẹ́ni tó wà lókè yìí òun lẹ́ ń wò ó súnmọ́ kẹyà láì múre sí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó di kéyà máa wò pé kí ló fi ṣorí tẹ́mi ò fi ṣorí kí ni kan kí ló ṣe kí ló pàtàkì lára mi yóò wá di wípé èyàn takò orí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún ẹrú rẹ̀ bákanáà èyí ò nílè máa dúpẹ́ orí ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹnẹ́gbọ́wà muhammad sallallahu alaihi wasallam ló fi ní unzuru ila man huwa ẹwẹni tí ó ń bẹ lábẹ́ yìí àti sẹ́yìn jùlọ wala tanzuru ila man huwa fawqakum ẹ má wo ẹni tí ó ń bẹ lókè yìí fa huwa ashdaru alla tazaru ni'matallahi alaykum eléyìí ni nǹkan tó ṣe wípé kò ní mú yín láti máa fojú kéré ìdẹ̀rọ ọlọ́wọ́ ọba lórí èyí tí a nábọ̀ Muhammad sallallahu alaihi tó sọ yìí òun náà ni tí Abu Dharr al-Ghifari rahimahullahu ta'ala wa radiyallahu anhu òun ló ń sọ ipé wà síyà tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe fún òun náà ni wípé alla anzura awsani alla anzur ó sọ àsọ́lẹ̀ fún mi ó ṣe wá sí fún mi ipé kí n máa wo man huwa fawqi ẹni tó ń bẹ lókè náà nígbà míì èyàn a máa dẹ lókè èyàn tó ṣe wípé èyàn ó máa wò ó ṣùgbọ́n kò ń ṣe wíwò ẹni tó ń ṣe lára rẹ̀ kò ń ṣe wíwò ẹni tó yọ aláìmoore sí ọlọ́mọ ọba wíwò pé èyàn fi irú nǹkan tó ní èyàn ń lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ ọba kó ṣe wẹ́ fún èyàn náà ni anábíwá muhammad sallallahu alaihi wasallam ló fi sọ́nà ọ̀rọ̀ ẹ̀mí ó ní lá hasada illa fitnatayn a gbọ́dọ̀ máa sọ wípé ó ń wákàwà náà nírú oore àbí nǹkan kan kan ní tó ṣe pé ó wá dá ká sọ wípé nǹkan tí èèyàn máa yìn ní illa fitnatayn ẹ̀yà fi níbi nǹkan méjì gbọ́lọ́hùn hasad tí a nábi ló ń bíbá yìí hasadun mahmud òun ni kéèyàn fẹ́ nǹkan tó ṣe wípé ó ń bẹ lọ́dọ̀ èèyàn èèyàn kan ní dáadáa ṣùgbọ́n kò ń ṣe wípé èèyàn ní lẹ́mìí wípé tó ń bẹ lára ẹnìyàn ní dáadáa kí nǹkan yẹn kó bọ́ fún ẹni yẹn kó di tẹni ọ̀ọ́ tí ò bá ti ẹ̀ di tẹni kóun náà mọ́ ni mọ́ eléyìí ni hasadun mazmum eléyìí là ń pè ní lára ó là ń pè ní kéta èèyàn kan nísìnyí ó kọ́lé ó ra mọ́tò bá a ṣe rí lé rẹ̀ inú ń bí wa ó ń bọ̀ lọ́kàn wa bí ẹni pé kílé yẹn ti ẹ̀jọ́ kó má ní kankan mọ́ ìdẹ́mi náà nílé so kóhun náà má ní ní ìní mọ́tò ẹsẹ̀ mo fi ń sa káàkiri kóhun náà má ní mọ́tò mọ́ eléyìí tí wọ́n pè ní kíni ìlara kèéta eléyìí ni wọ́n pè ní hasadun mazmum bákan náà hafadu mazmum òun ni kó ṣe pé kí ní ẹ kó má jẹ ti ẹ mọ́ kó jẹ́ tèmi méjèèjì kò sí ìtò dá ń orí taari lára èèyàn kan nìyí ta wò pé kó má jẹtẹ ní ìyẹn mọ́ kó jẹ́ ti wá àánú ọlọ́run ọba pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọba tó ṣe fún ó lè ṣe fáwa náà ṣe eléyìí tó burú yìí àbí káti ẹ̀wó pé pàtẹ́mi ò ti ní kóhun náà mọ́ ní asadu mazmum so gbọ́lọ̀hun asad tán bá lò lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtọ́mọ̀ túmọ̀ sí ṣùgbọ́n gbà ní àmọ́ ní táǹpé ní asadu mahmud ó ní oore téèyàn rí lára èèyàn kan ẹnìyàn ra mọ́tò ní ó kọ́lé ní ó láwọn property ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ṣe wọ́n ń rí àwa ń bẹ lọ́wọ́n bá pẹ̀lú ọlọ́wọ́n bá sẹ́mi náà ní irú nǹkan báyìí kò ṣe pé kí tiẹ̀ mọ́ dakọ̀ kò rẹ́ ṣe kí tiẹ̀ yẹn dìde ní pẹ̀lú náà fún mi ní irú nǹkan báyìí ìdí ọlọ́wọ́n bá lágbára àti ṣerú ẹ̀ fẹ́mi náà anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam onílà hafada illa fitnatayn tí a bá ní ẹ̀mẹ́ ẹ̀fẹ́ máa tọrọ ìpẹ́kọ́lọ̀ ń ṣerú nǹkan tí ó ṣe fún ìyẹn kan fún àwa náà àbí fóun náà anábi sallallahu alaihi wasallam ní èyí tó dá òní kó jẹ́ pé ní nǹkan méjì ìyẹn ló fi dájú òun lẹ̀sìn gan encourage wa anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó ní rajulun ata'ahu Allahu malan fasallata ala halakati aw fasallatahu ala ẹni tí ọlọ́wọ́ bá fún ní owó ó fún ní dúkìá ó ní kó ní property ó ní kó ní ọrọ̀ ọrọ̀ yẹn ni ẹni yẹn wá ń na sójú ọ̀nà ọlọ́wọ́n bá àwa ń rí bó ṣe ń náwó sójú ọ̀nà ọlọ́wọ́n bá orí tiwa náà wá ń mú níbèrè ọlọ́wọ́n bá irú oore tó ṣe fẹ́ nìyí tó ń náà sójú ọ̀nà ọlọ́wọ́n bá èrè ọlọ́wọ́n bá ṣe fẹ́ mi náà èrè ọlọ́wọ́n bá oníkápá àti jẹ́kẹ́ mi náà wà nírú ipò yìí èrè ọlọ́wọ́n mi náà tọrọ ọrú ẹ rọ́jùlù àkáà Allahu màálán fàṣàlátàhù àdáàdàkàtì ẹni tọ́lọ́ ọba fún ní owó ó fún ní ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ní ó wá na sójú ọ̀nà ọlọ́mọba kọ́lọ́mọba kó ṣe ẹnì kọ̀ọ̀kan wá lẹ́ni tí ó mọ̀ nínú àníyàn báyìí ìkejì òun náà ni rọ́jùlù àkáà Allahu alhikma ọlọ́run ọba ó fún un ní ọgbọ́n àtòyẹ àti mẹ́ẹ̀sìn fọ̀húwà yẹ́kìrí bí ha wọ́yọ̀ alẹ́mùhà ìmẹ̀sìn tọ́lọ̀ ń fún yìí ó fi ń ṣe ìdájọ́ tó bá ṣe pé adájọ́ ni wọ̀yọ̀ alẹ́mùhà ó fi ń kọ́ àwọn èèyàn àwọn wọ́n mọ̀nà látara rẹ̀ sábà ni ó yẹ ká máa tọrọ pé ọlọ́run ọba ó wù ní kéyìn náà dàbí èèyàn kan irú ẹni tó yẹ ká máa tọrọ ni láì ṣe pa àwọn wo pé kí ọlọ́run bá kó gba ìmọ̀ ara rẹ̀ kó wá sọ ọ́ di títí wa láì ṣe pa àwọn wo pé kí ọlọ́run bá kó gba owó tó fún kó sọ ọ́ di títí wa agbàkọ́lọ́run bá tó ṣe é fún lè ṣe fáwa náà eléyìí nǹkan tí a máa ń jọ wúrìyàn ní ti dáadáa ń bẹ̀ ni ṣùgbọ́n ìwà hasad kámọ̀ ṣe kéta èèyàn pé ìtọ́lọ́wọ́ bá ṣe fún èèyàn kan lọ́lá afẹ́ kí nǹkan yẹn wó báwo ṣe ní kò náà mọ́ ní mọ́ àbí kí tiẹ̀ tiẹ̀ bí ti tiwa eléyìí nǹkan tí ó dáa ni kò kí ń ṣe ìwà tí ó yẹ kí mùsùlùmí máa ní so ìgbàtí ànábùwà Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ fún àbúzárì gẹ́gẹ́ bó ṣe sọ wípé àwọ̀sáni allah andura ìlà mẹ́kúwọ̀ fòfì ó ṣe wá àti ti máa wẹni tó wọn wájú mi dàtí wíwò oníwò tí ó ma ba ọkàn mi jẹ́ tí máa fi wáyà láì mòore sí ọlọ́run ọba tí máa fi máa ro kan pé tí ọlọ́run ọba tí tí ẹ̀ jẹ́ mọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹni tó kéré sí wa oníkáwà náà ma wò ká ma dúpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní wa atakum min kulli ma sa'altumuhu gbogbo ń tẹ́ ń fẹ́ fún ọlọ́wọ́ bá fún yín bẹ́ẹ̀ wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ bá ń kawrí ọlọ́wọ́ bá lé lórí la tuhsuha ẹ̀ kọmọkàwà fún àwọn alábòsí tó ṣe wípé wọn àfi ọpẹ́ fún ẹni tó yẹ kán fi ọpẹ́ fún bákan náà kọmọkàwà kúnnú àwọn aláìmoore tó ṣe pé wọn dúpẹ́ fún ọlọ́wọ́n bá lórí ọ̀pọ̀lọpọ̀ oore tó ṣe fún wọn bákan náà ipé àwọn tán bá jẹ́ àwọn aláìní kí n máa nífẹ̀ẹ́ wọn wọ́dúnówì minhum kí n máa súnmọ́ wọn eléyìí lára àwọn wáàsí tó pàtàkì ní lára ìwà àwọn ẹni rẹ̀ àwọn tó bá jáwé èèyàn gidi inú wọn máa ń dùn tán bára wọn tí wọ́n ní tán bá súnmọ́ wọn ẹlòmíì àwọn tó mú lọ́rẹ̀ẹ́ nìkan náà làwọn olówó àwọn ọ̀rẹ́ rẹ̀ nìyẹn ṣùgbọ́n èèyàn dáadáa ẹni ọlọ́wọ́n bá lẹ́yìn tó ṣe rí pé àwọn tó dáwọn tálíkà nìyí ó máa ń kó wọn mara yóò jókòó pẹ̀lú wọn bí anábúwa Muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe máa ṣe àárí pé àwọn tí anábì asábà máa jòkó pẹ̀lú lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú àwọn sàhábà àwọn tálíkà pọ̀ ń kò ń fojú kéré wọn torí pé ọlọ́run wa ta'ala kó mọ́lé wọn dànù kó mara ìkanú àwọn olówó ó ń sọ ń jọ lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tán jẹ́ tọ́jẹ́ táríkà lẹ́gbẹ̀ẹ́ ní tàà ń sọ yìí àwọn sọ fún wípé kí ló dé tó ṣe kúkú gbogbo àákàrẹ̀ rí àwọn àfá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn tó ṣe pé wọ́n kàn ní orúgbọ̀n àwọn ẹ̀là ń rí lẹ́gbẹ̀ẹ́ gbogbo gbà ìkan ló fọwọ́ mú fún àwọn kó dì wọ́n mú àbí kó dì àwọn mú ọ̀ kó dì àwọn mú ìkànnì méjèèjì ẹni wọ́n sọ fún wọn pé àwọn tẹ́ ní ilé dànù ní ilé wọ́n dànù tó bá ṣe pé torí ìyẹn lẹ̀ sí ní máa bá mi jòkó mọ́ ní ní problem pẹ̀lú ẹ̀ láì ṣe kébé àwọn àbá yìí lọ sanáǹkà ní fún àwọn tí benefit àwọn èèyàn so hubbul masakin ká nífẹ́ àwọn tí wọ́n ní ká má fojú kéré wọn lára àwọn nǹkan tó ṣe wípé anábíwa muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe wá sí fún abu dharr al-ghifari radiyallahu anhu bákan náà wà ọ̀sánì àwọn ẹbí wa ààrílé wọn jìnà àásùnmọ́ wọn náà ni dáadáa tá a bá lè ṣe àmà ṣe sí wọn tọ́máléyàn dẹbí pọ̀ kò ṣe ni tó ṣe yí pé ẹni tó bá rántí ẹnu ẹbí òun ló rántí ẹni tó bá ṣe dáadáa fún ẹbí yóò ṣe dáadáa fún fanabuwa muhammad sallallahu alaihi orílẹ̀ ìsàlùwà sí bilmukaafi lẹ́fẹ́ wọ́sẹ̀ bílmùkáàfì ẹni tó ṣe pé tó bá ṣe fún lòun náà ṣe fún padà ẹni tó ń dẹbí pọ̀ kọyẹn ìnámẹ́lú wọ́sẹ̀ máa ń yẹ́sẹ̀ máa ń kọta àwò ẹni tí ó jẹ́ wọ́sẹ̀ ta sọ yí pé ó ń dẹbí pọ̀ lẹ́ni tó ṣe yí pé ẹni tí ó bá dà òun nù òun ó wọ́n náà ti ṣe kí láti sọ ẹbí pọ̀ pẹ̀lú ẹ àlùwọ́sẹ̀ nìyẹn nínú ẹgbà wá mi òní yẹn tó ṣe wípé man ìdá kúti at rahimu hu wasọ́láha ẹn tó ṣe wípé tán bá jẹ́ okùn ẹbí tó ń bẹ láàrin òun àti wọn ní wasọ́láha òun ó kọ̀nẹ́kì ẹ̀ eléyìí lára in tó ṣòro ṣe ni ṣùgbọ́n nǹkan tó dáa púpọ̀ ni ẹlòmíràn ní lágbájá kò ṣe fún yẹmi lóò ṣe fún mọ̀káfíù ni ẹkùn ṣe wáṣìlù tẹ́sìn sọ wáṣìlù tẹ́sìn sọ o ní pé àwọn tí wọ́n ṣe fún ẹ ó ṣe fún ọ bẹ́ẹ̀ náà ni ìtọ́lọ́mọba subhanahu wa ta'ala tó sọ ó ní wàlá tastawi alhasanatu wàlá sayya idfa billati وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ọlọ́run ní ká ṣe dáadáa àti ká máa ṣiṣẹ́ aburú méjèèjì wọ́n sí pò kan náà ọlọ́run ní rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá gbìyànjú láti lè fi dáadáa rẹ̀ kó máa fi ti aburú táwọn èèyàn bá ṣe sí ẹ máa fi ti dáadáa ẹni tó ń ṣaburú sí ẹ ìwọ máa ṣe dáadáa sí فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد ẹni tí ó mú ẹ lọ́ta tí wọ́n bá ń ṣe dáadáa sí òun fi ọ̀tá hàn sí ẹ tó bá yá ẹ̀mí ló padà di ọ̀rẹ́ tímọ́tímọ́ wọ́n máa yọ lọ́kọ́ ha ilẹ̀ lẹ́rí náà sọ́bọ̀rù ọlọ́wọ́ bá lérè tá ń sọ yìí àwọn tó má lè ṣe sùúrù àwọn ni wọ́n máa ń lè ṣerú nǹkan báyìí wọ́n máa yọ lọ́kọ́ ha ilẹ̀ àbúhábìn àbíyèsí ẹni tó jèrè ńláńlá wájú ọlọ́wọ́ bá àwọn ni máa ṣe rúrú eléyìí bákanáà ó tún tẹ̀síwájú ó ní wa ọ̀sán yẹn asìlá rahimi wa in adbara tó ọ̀sán ni aláàkáfàtò ìlàúmọ̀tà láìlú bákanáà ó وأرضاني أن أقول الحق ولكن ما سودودو وإن كان مرا kódà kò ṣe pé kí ni òdodo yìí korò سفني kò ṣe pé òdodo yìí korò ó ṣe wá sí fún mi wípé kí n má ní táwọn èèyàn ó sọ ẹni tí ó ń ṣàfà àti ẹni tí ó kì í kò gbọ́dọ̀ máa bẹ̀rù táwọn èèyàn ó sọ lórí òdodo anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ ṣe mẹ́nu hadisa abu sa'id khudri radiyallahu anhu ó ní la yamna'anna la yamna'anna rajulan haibatu an-nas an yaqula bil haqqi ba'lima anábì ní kéyà kan nù yí kó má jẹ́ kí àwọn èèyàn máa dẹ́rù bá wọn àbí ìbẹ̀rù àwọn èèyàn kó mọ́ mú délẹ́bù wípé òdodo tó mọ̀ kò ní lè sọ anábì sallallahu alaihi wasallam ní kó mọ́ ṣe bẹ́ẹ̀ eléyìí náà ni tó fi ṣe wáàtí fún Abu Dharr al-Ghifari radiyallahu anhu ikú wa Muhammad sallallahu alaihi ó ṣe wáàtí fóun ipe kó mọ́ bẹ̀rù lawmata la'ib ìtawọn fún sọ èébú táwọn fún bú ohun wà ní àkúlẹ̀ alhakawa sọ ni àkúlẹ̀ alhakawa ìkánà múra ó ṣe wá sún pé kí n sọ òdodo kóra kó ṣe kó jẹ́ nǹkan tó kóró ọlọ́run ọlọ́ni àwọn tẹ́ ń jíṣẹ́ ọlọ́wọ́ bá tẹ́lẹ̀ ń páyà ọlọ́wọ́ bá ọ̀lẹ́yàṣọ́nà ahdan illallah tó ṣe pé wọ́n páyà anybody àyàfi Allah subhanahu wa ta'ala eléyìí sọ fún wa gbogbo ẹni tó bá jẹ́ dáárí pàtàkì lọ àwọn tá jẹ́ dọ̀á fọlàfi yóò a gbọ́dọ̀ èèyàn kan tó súnmọ́ wa ní ọ̀rẹ́ wa ní àjọ wà nínú markazi kan ní àjọ wà nínú jami'iyya kan ní ẹ̀gbọ́n mi ní àbúrò mi ní ìta àbámọ̀ ní òdodo agbọ́dọ̀ sọ ọlọ́mọba subhanahu wa ta'ala ni ya ayyuhal ladhina amanu kunu qawwamina bil qisti shuhada'a lillah ọlọ́ni mo pè èyí olùgbàgbọ́ kunu qawwamina bil qisti ẹjẹ́ni tí ó máa gbé òdodo déédé tí ó máa gbé e dání gbogbo gbà ọwọ́ amín ọlọ́wọ́ sọ pé kúnú kọ ìní nàbìl kristi ó ní kúnú kọ wà mí nàbìl kristi ẹjẹ́ni tí ó máa gbé dání in tó jẹ́ déédé ní gbogbo gbà ṣùwádá àlìlá ẹni tí ó máa jẹ́rìí nítorí tọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala kò ń pé torí pé èèyàn kan súnmọ́ ó jẹ́ mọ̀lẹ́bí ó jẹ́ bàbá àbójẹ́gbọ́n àbójábúrò àbójọ́ wàláwọ́ ánà àǹfúsìkún kọ́nà kó ṣe rí pé òdodo wà ègéjì yìí ìbẹ̀lẹ̀ ti rí ẹni tó bá jẹ́ kọwàmùn bilkisti ṣáàìdùn nílá ẹni tó bá fi lè jẹ́ni tó dí òdodo àti dédé mú tó bá ṣe mistéèkì ní yóò jáde síta láti sọ pé mo sọ nǹkan báyìí lánàá kò díyàn kò búyàn kù kò dí ipò èèyàn kù ó ṣẹlẹ̀ sí àwọn sọ̀hábà rẹ̀dùwánù láàrẹ́yìn tó ṣe pé wọ́n ṣe mistake wọ́n dẹ̀ ní àwọn kaba ìtàwọn sọ nǹkan wrong eléyìí ló correct so làbúdà ni yakuna qawwaman بالكسر شاهدا لله كونوا قوامين بالكسر شهداء لله ولو على أنفسكم kọ́ra kó ṣe pé nǹkan yẹn wá ègé sí yìí agbọ̀rọ̀ jẹ́ni tó ṣe wípé déédé ìta sọ nípa ẹni yìí òun náà làá sọ nípa ẹni kan bá kó sí nǹkan kan náà tó ṣe pé situation wọ́n lè rí bákan náà agbọ̀rọ̀ kọ́tọ̀ pẹ́lẹ̀ ìjẹ́ bàbá mi àbójábúrò mi àbójẹ́gbọ́n mi so lọ́pọ̀ tó jẹ́ pé àárọ̀ wọn àfá alábí sí ń gbà ní wọ́n bèèrè yóò dẹ̀ sọ pé kí ni ábì dọ̀ífù bàbá mi dọ̀ífù mi torí pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ilé yìí ọ̀tọ̀ ni ọ̀rọ̀ mọ́ sí dáadáa tó bí rẹ̀ ọ̀tọ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn wà ń lẹ̀ wa àwa da òdodo àgbọ̀ọ́bò ilé yìí nǹkan tó léwu tí ò bẹ́sìn wàláwọ̀ aláàfúsìkùn tó bá ṣe pé nǹkan ẹwà ìgé ti yí ẹ̀sọ́ ọlọ́wọ́ bá ní àwílúwá ní dé kúrà kó ṣe pé nǹkan ẹwà ìgé sàwọn òbí wọ́lákọ́rọ́dín àwọn mẹ̀lẹ́bí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó fẹ́ ká dúró ti òdodo radiyallahu anhu anábì ń sọ fún wípé òdodo di ọwọ́ rẹ̀ dúró ti ododo bákan mọ́wọ́ ń èèyàn ó sọ ọ̀pọ̀lọpọ̀ wa ń èèyàn ó sọ kò ká lè sọ ọ̀pọ̀lọpọ̀ wa ìbẹ̀rù táa ní fún àwọn èèyàn kan kò a ọlọ́run ọba subhanahu wa ta'ala agbọ́rọ̀ bẹ̀rù èèyàn kan nílẹ́bùn pé kí náà nílè so òdodo gbà tí òṣèré wípé wọ́n náà dà sí wa àmọ́ yóò mọ́ sí wa eléyìí là á wípé kí nìyàn bẹ ní under ṣùgbọ́n ó sọ ó torí tọ́lọ́run kò ń ṣe pé torí pé wà àtẹ̀yìn ní ìjà kan òun ló fi ń sọ̀rọ̀ èdè tiẹ̀ lọ́jọ́ tẹ̀ lónìí sábà wá bá a nígbà míì kékeré sọ́n pa alágbádá tí bàbá ń bẹ láàrin wọn alóhùn ò qualify láti sọ̀rọ̀ pa rẹ̀ torí pé tó ń bá sọ̀rọ̀ ń pa rẹ̀ ní sọ̀rọ̀lẹ́wọ̀ pé kí ni torí pé jàǹbẹ̀ láàrin àwọn ni àti rẹ́ni tó fẹ́ fẹ́ orí tó ṣe kórè lọ bèèrè lọ́wọ́ èèyàn kan tó mọ̀ pọ́n méjì òjò bàtàrà wọn ẹni subhanahu wa ta'ala òdodo a gbọ́dọ̀ fi mọ̀lẹ́bí ìjọ rẹ̀ a gbọ́dọ̀ fi ṣe sọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó lòdì sí eléyìí àbẹ̀lọ́wọ́ba subhanahu wa ta'ala kí ó ṣàlékún imani ẹni kọ̀kan kó fi ẹsẹ̀ wárin sí ojú ọ̀nà rẹ̀ alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd adọ́pẹ́ fún allah subhanahu wa ta'ala àtọrọ salatu fún muhammad sallallahu alaihi wa so gẹ́gẹ́ bí tí a ń bá lọ ipe agbọ́dọ̀ dúró ti òdodo anytime any day kádẹ̀ náà wọ́n táwọn èèyàn ó sọ ẹni tó ń sọ òdodo àwọn kan ó ní kórìíra fún bẹ́ẹ̀ làwọn kan ó nífẹ̀ẹ́ rẹ̀ agbọ́dọ̀ sọ wípé kí ni à ń wá iyì lọ́dọ̀ àwọn èèyàn ká má lè then gbogbo à ń ṣàwọn mùjàmàláàtì ká máa flátà máa ń yin àwọn èèyàn láìboro àfáà ní àti ẹjẹ́ ká jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kó sí nǹkan yìí àfáà kan lónìí ẹlòmí lè ní tí ó gbé sókè tó bá tọ́lá the same person yóò máa lálàáfíà fáà yóò wà ní kíni tanakoti ó ń takora rẹ̀ ó fẹ́ yíyàn ní ẹni ìyẹn ní kíni ẹ̀yìn tó wà níwọ̀ntúnwọ̀nsì mọ́tẹ̀lì tó ṣe pé yóò kú fún àwọn mujamaláàjì ọ̀rọ̀ asọ́dù agbọ́rọ̀ jìnà sí kò sí bá pọ̀ yẹn ṣe lè pàtàkì tó bó ṣe lè nífẹ̀ẹ́ tó jìnà sí kíni àyìnbóró ẹ̀sìn islam ní olóòjì sáwọn nǹkan bẹ́ẹ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam bára wọn tán yí àwọn èèyàn láyìn gbóró anábì ní ẹ̀dá ẹ̀pẹ̀ sun wọn lójú wọ́n yí àfá kan ní àyè ìgboro bó tilẹ̀ ó kí àfá yẹn kó pàtàkì tó kó nífẹ̀ẹ́ rẹ̀ tó ló jẹ́ pé nínú ọ̀rọ̀ kan tí àwọn èèyàn fi fọ́ anábọ̀wá muhammad sallallahu alaihi àwọn afá mímọ́ àwọn afá aládìsì tí wọ́n hassana wọ́n ni anábíwá muhammad sallallahu alaihi wasallam ni ahbib habibaka aunan ma asa an yakuna baghiduka yawman ma ẹni tí ó bá nífẹ̀ẹ́ ìfẹ́ rẹ̀ tí kó wà níwọ̀ntúnwọ̀nsí o ó ṣeéṣe kó padà fórìíra rẹ̀ tó bá dọjọ́ kan ló jẹ́ pé ẹlòmí ìtẹ́bá kó àwọn ọ̀rọ̀ rẹ̀ jọ ẹ̀kàn rí pé kí ni ìtakora ẹni pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ wọ́n ló sọ ìtẹ́lẹ̀ kí ló ń wọ ẹyin ẹni tẹ́lẹ̀ nítorí o tún kọ̀ndẹ́mù condemnation tó ṣe pé nǹkan tí ó jẹ́ ló ń tún sọ ẹni tó bá ní kórìíra fún náà jẹ́ kí kórìíra tó ní fún kó wà níwọ̀ntúnwọ̀nsì má ṣàṣejù bí kórìíra tó bá ní fún yàn àṣà àmìyànkú na habibaka yóò mọ̀ nà ó ṣe é ṣe kó padà bí ọ̀rẹ́ rẹ̀ tó bá dìjọ́ kan o tó bá rí pé ó wá dọ̀rẹ́ rẹ̀ tó yìí àwọn yóò wà lọ kó gbogbo àwọn nǹkan tó ti fi bàá jẹ́ tẹ́lẹ̀ wọn wà kó gbogbo ẹ̀ wá jọmọ́ ara adlu tánàbí sọ̀lá àtọ́lá tó pè wá sí ni tí islam pè wá sí má ní àfá kan àbí anybody náà mọ́ ìlà ìgboro tó o bá ń yẹ anybody máa ṣẹ́ka rẹ ṣé ẹyin tó ń yẹ ẹyin yìí ṣe bó ṣe rí nìyẹn ṣọ́dẹ́nu ẹ àbí kí n sọ nǹkan táwọn èèyàn tí wọ́n ṣe kíni tí wọ́n ìgbà pé mo nífẹ̀ẹ́ yìí àbí kí n sọ nǹkan tó ṣe pẹ́ ni yóò fún ó pé kíni òun yìí ẹlòmí àyìnbọ̀rọ̀ táyìn ní ó ń kó bá wọn àfáà míì agbọ̀rọ̀ lè sọ fún àfáà tó bá ṣe mistake ẹ ṣe mistake ń bí bó ṣe ká pàkíyèsí ẹ̀ lẹ́yìn ṣùgbọ́n tó bá ṣe pé à ń lùdù fún àwọn àfáà tó ń jó lórí wọ́n ṣe mistake tá yóò correct àwọn àfáà tó bá ṣe mistake àwọn tó yẹ ká pàkíyèsí wọn àwa náà là ń lùdù fún ọ rí ṣé ọ̀tá wọn la fẹ́ kó pàkíyèsí wọn sí ní eléyìí pàtàkì jẹ̀mọ́ ẹ̀jẹ̀ ká jẹ́ ni tó ṣe pé àwa níwọ̀ntúnwọ̀nsì níbi ìfẹ́ فهم نسيئا وافاوا قال الله سبحانه وتعالى كشان وينك وقوا سبحانك اللهم وبحمدك اشهد ان لا إله إلا أنت أستغفر الله